position ti tiẹ̀ ó ti ń sin wọ́n sọ ó ti ń sin sọ position ti tiẹ̀ kódà tí dọ́rọ̀ ó ṣe tẹ̀bdìrì kò ṣe tẹ̀bdìrì tí ó bá gbà pé èèyàn kan mú tẹ́dìrì ni ní nǹkan tó clear sí ẹ tó rí sọ ò ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn sọ kò sí problem ṣùgbọ́n ibi tí problem ó wà ní wípé kó sọ pé ni tí ò bá rí tí wọ́n rí ẹni ẹ ti dorí jẹ́ question ni wípé ṣẹ́ni tó bá dá àyàn ṣe náà súwà láti wá alkùnrán tó ní mubtadi' àbí hadith anábì ló ní mubtadi' àbí tí ó sọ ìjìmá wà lórí pé mubtadi' ni àbí nǹkan tó ti ẹ̀súnmọ́ ìjìmá mo rò pé ó clear wa bá lórí kó mú ṣàlàyé ẹ̀ka ní masha Allah wọn a sọ pé èyí bá ti gbẹ fún àrísì tí ẹ ti ẹ mú wa nígbà tí sọ. o ní sọ fún pé èyí tó bá ti wù èwo ni wọ́n dúró lé lórí ń bẹ̀ o ní wàá sọ ẹni tí wàá sọ fún náà nù ó ní kó tún àlùwàlá ṣe ni tó báyìí pé nítorí ẹ̀rí náà ni pé ọ̀ràn èèyàn ni pé kó tún àlùwàlá ṣe wàá sọ fún wípé ẹni tí ó bá jẹun rànkúmí o àlùwàlá rẹ ti bàjẹ́ ògbọ̀rọ̀ tún àlùwàlá ṣe ìtí wọ́n ní bìlíìfù ní kí wọ́n sọ ti ẹ̀ ibi tí ìṣù wà tí pọ́blẹ́mù wà òun ni kó fẹ́ sọ di gídígbò pẹ̀lú ẹnìyẹn ibi tí ìṣù wà nìyẹn but position ti tiẹ̀ ó ti ń sin wọ́n sọ ó ti ń sin sọ position ti tiẹ̀ kọ́lá ti dọ́rọ̀ ó ṣe tẹ̀bdìrì kò ṣe tẹ̀bdìrì tí wọ́n bá gbà pé èèyàn kan mù tẹ́dìrì ní nǹkan tó clear sí ẹ tó rí sọ́ọ̀ so, òun ṣe lánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn sọ kò sí problem ṣùgbọ́n ibi tí problem ó wà ní wípé kó sọ pé ni tí ò bá rí tí wọ́n rí ẹni ti dòní jẹ question ni wípé ṣẹ́ni tó bá dá àyàn yìí ṣe náà súwà láti inú alukoran tó ní mubtadi àbí hadith anábìlì ó ní mubtadi àbí tí ó sọ ìjìmá wà lórí pé mubtadi àbí nǹkan tó ti ẹ̀ súnmọ́ ìjìmá mo rò pé ó clear ó ti ń sìn in tó lè mú ẹlẹ́ kòkó mọ́yàn ní pé ó kè nǹkan yẹn clear pé a ah, nísì kí yẹn disagree pẹ̀lú position pé abúláàbù yóò wọ náà ṣe hàn pé ẹ̀rẹ́ ti mú jáde fún Al-Qur'an pé ah, abúláàbù ní ilé ìnà àyíwẹ̀ẹ́kọ́ àbí hadisi tó ṣe kó sọ̀rọ̀ ń pa ni ó mú jáde fún lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kó ṣe pé ń tẹnu àwọn àfáà kò lórí abẹ́nu ẹnu wọn fẹ́ kò lórí àwọn nǹkan ẹ̀dùn present ṣùgbọ́n wọn ní sí orí opinion kan pé lágbájá báyìí ni nítorí yẹn ni àfáà gbà bíi ti tiẹ̀ náà lápèjúwe orí nǹkan tó wà contrary bó lẹ ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn níwájú àwọn ọ̀dọ́ ibi tí problem ma ti bẹ́yọ nìyẹn so in tó lè fi gba rẹ̀ ẹlẹ́ni pé ọ̀rọ̀ aṣọ ti tiẹ̀ kó mọ́ lọ ẹni tí ó bá tẹ̀lẹ́nu àwọn ọ̀dọ́ tó ń gbọ́ yóò tẹ̀lé ẹ̀ ẹni rẹ̀ bẹ́ tẹ̀lé ẹni kejì ní yóò tẹ̀lé ṣùgbọ́n kó ní gbogbo yín ẹ̀dáràn àfikẹ́ mú ẹni tí mú pa bóun tiẹ̀ ṣe wá jẹ́ tó fi jẹ́ pé ntí wọ́n mú gbogbo àfibọ̀rọ̀ mú ni so yín tá à ń pariwo láti jọ́ yìí pé káwọn ọmọ ẹ̀yà wa kan jìnà sí ni kò pé yín bẹ́ẹ̀ ni kò pé dá wa tó wáyé kó máa pé ní ó yẹ kó ti pé ní Jazairi ibi tán ti ń ṣe bọ̀ kí ló ṣe lẹ́mẹ̀ wọ́n fọ́yánmọ́yánmọ́ ó yẹ kó ti pé ní Morocco ó yẹ kó ti pé ní Egypt ni so definitely àwọn nǹkan ẹni kò lè jẹ́ ara sàlàfíà ni kò lè ṣe kí ni kò lè jẹ́ ara sàlàfíà ni so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam